فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وراقبوه سبحانه وراقبوه سبحانه مراقبة من يعلم أن ربه يسمعه ويراه ثم علمه أن من عظيم نعم الله سبحانه وتعالى على عباده المؤمنين أن هيا لهم أبوابا من الخير والإحسان عديدة يقوم بها العبد بهذه الحياة ويجري ثوابه عليه بعد الممات التي هي موضوع مبادلة في هذه الساعة الميمونة عباد الله وهذه القبور في قبورهم مزدحمون وعن الأعمال منقطعون وعلى ما قدموا بآياتهم محسبون بينما هذا الموت في قبر الحسنات عليه متولية والهجور والأفضال متتلية ينتقل من دار العمل ولا ينقطع عنه سواء تزداد درجاته وتتنامى حسناته وتتدعف أجوره وهو في قبره فما أكرمها للحال وما أجمله وقد ذكر النبي صلى الله عليه وسلم أمورا تجري ثوابها على الإنسان بقبره بعد الممات وذلك فيما رواه البزار في مسنده اسناد حسن من حديث أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال سمع يجري العبد حجرهن وهو ميت في قبره من علم من علم علمه أو حجر النحر أو حفر البحر أو جرس النخلة أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستثني له بعد موته وتعامل أخي المسلم هذه الأعمال وحارس على أن يكون لك حفظ ونصيب ما دمت في دار العمل وبادر إليها أشد مبادرة قبل أن تنتقل العمل ada ọpẹ́ fọ́lọ́run ọba àlékún orí Ọlọ́run orí ajẹjẹ mọ Ọlọ́run kó wọn bá àdéhùn wa Muhammad sallallahu alayhi wa sallam inú sèse àdéhùn wa Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tí máa ń bá àwọn sọ̀hábà sọ̀rọ̀ ìmọ̀ tó yẹ wọn pé èyí tó dáa jù tó lóore jù ní ọ̀rọ̀ ó náà ní ọ̀rọ̀ ọlọ́run bá ẹ jẹ́ kí àwọn àti lò bẹ́ẹ̀ nínú ìtẹ̀lé ayé wa ká máa ti ọ̀rọ̀ ọlọ́run bá síwájú ká máa ti ọ̀rọ̀ ẹ̀dá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gá ọ̀rọ̀ òbí ká máa ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ náà ní ká máa gbé lórí sí wọn tí wọ́n bá sọ̀rọ̀ abẹ́nikẹ́ni bá sọ̀rọ̀ tó bá takùtọ̀ náà bá lọ́wọ́ ní ká mú ẹ̀kọ́ tá a lè sọ̀rọ̀ bá wà nílé yìí ti wọ́n ti dá nínú máa ń wá láti máa ń káwa náà máa tẹ̀mí bẹ́ẹ̀ àbí ká wá lásìkò àbí ká tẹ̀mí lásìkò káwa náà tẹ̀mí. wọn pé ìjọ ti kí ni ó ṣe kí ni ó yẹ ẹ̀sán ẹgbà lọ́dọ̀ náà ọba òun ti jọ ti yẹn fúlàní ẹ̀sà báwọn ló bá ṣe jọ ní sáré ẹ̀sán náà ọba ẹni ká fi kọ́ sí àlẹ́ ni wọ́n pé tó burú nínú nǹkan tí fẹ́ẹ́rẹ́ la ká yìí ló ti lọ́wọ́ wa kò sí lọ́wọ́ pẹ̀lú tọ́lọ̀ ń sọ pẹ̀lú sábẹ́ sọ làákà yìí alẹ́ mi gbogbo ẹ̀ máa ń ṣe lọ́wọ́ pẹ̀lú làákà yìí báyìí àbí olú tiẹ̀ alẹ́ mi ní lọ́dọ̀ ní sọ́ọ̀tì mi bí alẹ́ mi ṣe o alẹ́ mi gbogbo tó bá ti jẹ́ bíbíà àná ni o gbogbo tó bá ti jẹ́ àná o ní sọ́wọ́ àbí ní obìnrin ọlọ́run bá o kí ọmọ ọba kí ogun àti ìdíná. èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ wa lọ́sàn-án yìí òní àmàlù alẹ́ ti tẹ́kiri bàwá àbúrò àdàbàdà mọ́tò. àwọn iṣẹ́ tó jẹ́ pé ní ẹ máa ń ṣe tí ẹ ti ṣe ẹ̀sán rẹ̀ kò ní dúró kò ní dúró ẹsẹ̀ wọn máa lọ ọjà kódà bí ẹ bá kú èyí tó máa gbẹ̀sán lọ. irú àwọn ẹsẹ̀ báyìí bí ẹ bá mọ iye ẹ̀ bí ẹ bá mọ iye rẹ̀ ó yẹ kó ọgbìn bẹ̀rẹ̀. nítorí pé bá a ti wà láyé tá a mí lókè tá a mí lọlẹ̀ òun náà la láǹfààní àti kí wọ́n máa kọ iṣẹ́ wálẹ̀ nígbà tí ẹ bá ti kú tán pé lágbájá ti kú kọ́dà kan lè ti lọ sùn sàárè tó bá ti kú kò sí dáadáa kan tó kọ́lẹ̀ fún yàrá pé àwọn ọmọ mọ́sálásí ń sè àtúntò àwọn mọ́sálásí àgbà kúrú báyìí àwọn táwọn mọ́sálásí kò yí táwọn gbọ́ kúrú bá à ń gba àwọn alágbàtọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ ẹni tó wò sí mọ́sálásí tó ti kò rí gbà ẹni tó ti wá kú tó wò tẹ̀ sí láyé wọn rárá òun ò lè gbáradá wúrà yìí torí kò sí láàrin wa gbogbo àwọn tẹ́tà bàbá máa ń ṣe òun ni wọ́n ń kọ ládàá rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ bá ti kú kò sí dáadáa kankan kan mọ́ àmọ́ àwọn tẹ́ kan ń bẹ bẹ́ẹ̀ bá fi àwọn tẹ́ ń kalẹ̀ láyé táwa yìí bẹ́ẹ̀ bá ti kú kó tó kú yóò gbáradá rẹ̀ bẹ́ẹ̀ bá tó wá kú tẹ́ ládàá ọgbà àwọn kọ̀ǹtínù lọ bí ìgbà kó wà láyé ó lọ́wọ́ máa fi sí àkáǹtì rẹ̀. ó dàbí gẹ́gẹ́ bí ẹni tí ó ti tẹ́ ẹni tí tẹ́ fìlà yìí bóyá ó ti tẹ́ lọ́nà ìjọba. ẹ̀yìnbà tó kú náà àmì ẹ̀kọ́ bá fi lẹ́lẹ̀ yóò máa ní àwọn kan tó máa fún un wọ́n lò ní pẹ́ńsọ̀n. káwá rí ẹni tó náà yí akẹgbẹ́ rẹ̀ kẹjọ rí bákan náà lọ́jọ́ erí wọ́n jọ wọ́n sẹ́gbà kan náà òun sẹ́mì kan àmọ́ tó o ti ti dẹ́hùn ni kò sí fẹ́ǹsọ̀ fún un àwọn méjì wájú ọtí sẹ́lẹ̀ gbà kan náà ẹ̀rí bí ẹni tó ní fẹ́ǹsọ̀ yóò máa gbà á síjó tí èkó ni yóò máa ti gba owó kankan kọ́lá bí o tó nǹkan yóò máa gbà á yóò máa gbà kò ní sẹ́ máa. ẹni kéjì orí gbà olóòtítẹ́ mọ́ ẹgbẹ́ nìkan wọn sọ́kọ́ náà mẹ́rin. àti ẹni tó dájú pé ìgbà tó wà ní ọ̀dọ́ abarapá ó láǹfààní àti iṣẹ́ ó ṣiṣẹ́ ó kọ́ ọ̀jọ́ ó kọ́lé ó kọ́lé iṣẹ́ ó wá di àwọn àgbẹ̀ láǹfààní àti gbápá kò lè lọ mọ́. ti àwọn kan tó nílẹ̀ kalẹ̀ yìí yóò mọ́ kò lè lọ́jà kò lè kò lè lè kó kò lè làbújá torí bó ti ṣe àwọn iṣẹ́ kankan lẹ̀ ilé iṣẹ́ ti wà mọ́tò wà ilé wà àwọn owó tó máa ń fún ọwọ́ wọn wọlé fún bí mo wọlé fọ́tà láfẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ìṣẹ́ wọn àwọn iṣẹ́ kan máa ń bẹ bẹ́ẹ̀ kí ọlọ́run ọba tó ti sàánú àdéhùn àdéhùn Muhammad sọ̀wọ́ lọ́kùn àdéhùn sẹ́nu náà bí ẹ bá ti irúṣẹ́ bẹ́ẹ̀ irúṣẹ́ bẹ́ẹ̀ bí ẹ bá ṣe láyé kalẹ̀ ládàá rẹ̀.

bóyá táyé parẹ́ tẹ lómi ìlú ọba bẹ́ẹ̀ ka ẹlòmí wá wà sẹ́pẹ́ òun ní díẹ̀ díẹ̀ díẹ̀ náà òun ò tẹ̀ ẹ́ lé kalẹ̀ ẹ̀yin jọba mùsùlùmí ṣùgbọ́n àwọn tẹ́ báyìí ẹ̀jẹ̀ ká gbìyànjú ká sa láǹfààní sí rẹ̀ ló gbìyànjú ká ṣe ká láyé ọba mọ́tà sí ọ̀rọ̀ ẹ̀ kò sé mọ̀ pẹ̀lú ọpọlọ kò sé mọ̀ pẹ̀lú ọdún erí èèyàn méjì ló lè sọ̀rọ̀ ọ̀bá ìfọ̀wà àti ká gbọ́nà méjì láti lè gbọ́ táàgì gbọ́dọ̀ ṣe méjì lórí ẹ̀ nínú táàgì gbọ́ nínú àgbọ̀ hàn kọ́lọ̀ sọ àti ká gbọ́ lẹ́nu àlẹ́ mọ̀ṣọ́fẹ́ lẹ́yìn ọlọ́run àtàlẹ́bí irú ọ̀rọ̀ báyìí kò tẹ̀ fún ẹ̀ sọ́ra pé ó ṣe báyìí lọ sí ọba ṣe ládàá ló lọ kàn nínú wọn. O ń bẹ olùdí owó pẹ̀lú pé mo fi ọ̀pọ̀lọpọ̀ olùdí owó ni. òun lè gbọ́dọ̀ bá ṣe owó fún kò mọ̀ sí orí ńláńlá ọ̀rọ̀ bá fún ẹni tọ́lọ̀ bá sọ owó fún tọ́lọ̀ ń bá kó ní ẹ̀sìn á ọlọ́mọ tó ń kan ọlọ́run ti ṣe kó ń gẹ́ orí ó fẹ́ máa ti àwọn olówó àwọn ọlọ́lá àwọn onípò lónìí tí wọn ò ní àbá àbáwọn àbá tí wọ́n ní wọn ò kí ń sójú ọ̀nà tí wọ́n fi ṣe eré àtàlìkíyàmà káàpò làwọn àbá àti kọ́ni wọn. ẹni tá ń sọ yìí ó ti lo ìṣẹ́ni tó pọ̀ pẹ̀lú àwọn àbá láwọn lọ́rọ̀ rẹ̀ àti ó ọmọ pàpọ̀ wọn nífẹ̀ẹ́ rẹ̀ ìgbà tó wá ṣe kò ní kí àwọn àpá àtún náà wọn wà ní ẹ̀jẹ̀ tí wọ́n tó yìí ọ̀pọ̀ títì ní fún yìí nígbà wọn bá ṣe fún yìí yìí yóò ti bá wọn míì àwọn nǹkan torí ẹ̀ lọ sunkún bá ní mọ̀nàmọ́ ó ti ayé àdẹ́bì àwọn sọ àbàtàn lọ bá àdẹ́bì o wọn ni dáhàbà hali gbogbo bíi òjò àwọn sọ àbàkan ni wọ́n kóra wọn jọ wọ́n lọ bá àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní àwọn tọ́lọ̀ ọba sọwọ́ fún nínú àwọn wọ́n ti kó gbogbo dáadáa lọ tán. yusọlúùnà kàmánu sọ yìí àwọn tá à ń sọ yìí wọ́n ń kírun o bá bá ti kírun jẹ̀mọ́ àwọn náà ń kírun jẹ̀mọ́ àjọ ní àǹfààní eléyìí òní à ń kí jẹ̀mọ́ àwọn náà ń kí wẹ̀yẹ̀sùmọ́ọ̀nù kàmánu sọ bá a náà ti ń gbà àwọn náà ń gbà àjọ ọ̀nà bẹ́ẹ̀ àmọ́ o wọ́n tún wá ń ṣe sàárà owó owó táwọn wá ń ní táwọn ò ní àwọn tó wá fi ra àlèkè àmọ̀ kalẹ̀ nígbà wọn bá bẹ̀rù nínú. ẹ̀wù orí pé owó tí wọ́n ní táwọn fi ra àlèkè àmọ̀ táwọn ò ní ẹ̀wọ̀n fẹ́ẹ́ ẹ̀wọ̀n fẹ́ẹ́ jọ ọ̀tọ̀ lọ́wọ́ ní. làbáyé wa sọ fún àwọn àwọn àwọn ọmọ pé ẹ máa kọ́ mọ́sáàgbà àwọn èèyàn bí ẹ bá kọ́ mọ́tò bí wọ́n á sọ àwọn ládàbí bẹ́ẹ̀ fún wọn wọ́n sọ ọ́ èyí wọn á kó ní à ah, wọ́n á gbìyànjú wọn kọ́ wọ́n sì máa ń kọ́ ní kàkiri wọ́n á wo owó tí wọ́n ná sí mọ́tàlásì kan bí ó kọ́ dèdè fúláàsì mẹ́rin táwọn máa kọ́ náà bá ti kọ́ fúláàsì èyí lẹ́gbàá ló tún ẹ wá wo ládàbí wọn gbàgbé mọ́tàlásì bí ẹ bá lówó ọlọ́run bá sàmàlẹ́ tí ló máa rẹ̀ tí yẹn bá kún kú tán àwọn nǹkan tí yẹn ń gbowó sí ni o. alákọ̀ọ́kọ́ alẹ́sọ̀tọ́lá ó ní nǹkan méjì náà ni. alákọ̀ọ́kọ́ ẹ̀ńtọ́nà ń kún ní ó fi màmá ìmọ̀ òní òun náà tó wá fi mú àwọn èèyàn àwọn èèyàn ní ìmọ̀ rẹ̀ bàbá wà nù. ewu eré sábà fà ní ilé lónìí àtẹ́kẹ́ yóò kéwú kó yéèyàn kéwú tó láǹfààní àti lè sọ jáde kó fáwọn èèyàn àbó láǹfààní àti lè kọ́ táwọn fi lè máa kà á àtúnilé ọlá ni ẹ̀wá wo ti sọ tàwọn olówó yìí náà tọ́pọ̀lọpọ̀ tí o mọ̀ pé dáadáa dáadáa oore tọ́lọ̀ ṣe fún wọn fún wọn fi bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àtọ́ nímọ̀ lónìí fún wọn dáadáa ẹ àwọn àbá lónìí ìsọnù sáni ọmọ èyí ní lónìí látọ̀nà àwọn yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ti sọ àwọn èèyàn lọ. ẹ wọn ẹni tó lórí tó lórí nínú yìí nínú ẹ̀yìn ìjọ àti Muhammad olè tó ń ní mà tó tó wá kọyàn orí bẹ́ẹ̀ ti ké ẹ̀ ní mà tó tó kọyàn. sọ́tà ni wọ́n fẹ́ sọ wọn sílẹ̀ pé ń ẹja sọ pẹ̀lú àníyàn tó dáa kèé ṣe pé ní ìdí ló sọ wọn sílẹ̀ pé ń kó lè máa lówó bíi lágbájá ọ̀pọ̀lọpọ̀ owó wọn ò mọ́ bí ẹ bá ti kéwù kéé pé kó lówó ní lókùlẹ́yìn rẹ̀ kò irú mọ̀wó làwọn sọ àsọ̀kọ̀dálẹ́ náà o àsọ̀kọ̀dálẹ́ yìí o ìmẹ̀ ẹ̀sìn là ń sọ ẹni tó wọn fún ní mọ ẹ̀sìn tó wà kọ́ yẹn gbogbo àwọn tó bá ń sàǹfà níbi ìmọ̀ ni tó bá ń sàǹfà níbi ìmọ̀ ni dèédé ládá tóun ẹni tó bá ṣiṣẹ́ wọn ní wọn wà mọ̀ pé ẹni náà káníyàn márùn-ún ló kọ́ ní ìmọ̀ táwọn náà wá ń lò ó kálé ládá kan lẹ́sẹ̀ kan ni wọ́n lò yìí bẹ́ẹ̀ ládá mẹ́wàá ni àwọn ènìyàn ó gba ládá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ẹni tó kọ̀yàn náà tó náà bá ń ṣe é ló gba mẹ́wàá tó tún wá gba mẹ́wàá mẹ́wàá lọ́nà márùn-ún rẹ̀ tí wọ́n yé lélò tí wọ́n yé lélò. bóyá bá tún kú tán táwọn yóò bá tún sáǹfà ẹ wú àwọn àfa tó ń kọjá lọ pẹ̀lú àníyàn tó dáa wọ́n kọjá kalẹ̀ láì dàníyàn owó tí mo fẹ́ kọjá yìí láti lè lówó ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń kọjá lónìí láti lè lówó ni yóò ti kakule tẹ̀lé wa kọjá jáde ìlú wọn lè wúlò ẹ̀fẹ́ tí mi ẹ̀fẹ́ yẹn pé dá àyè báyìí ló jẹ́ o àgbà sábà yìí áà ìlọ́pọ̀ ẹ̀ta lè lò tó wà tẹ̀lé gbogbo àwọn afọ àtúkọjá ọ̀ láti ẹ̀fẹ́ yẹn ẹ wà fáwọn ẹgbẹ́ òṣèlú yẹn ọ̀ṣun lọ́wọ́ náà. ìdá ìfọ̀fún wò láníyàn bẹ́ẹ̀ pé àwọn fẹ́ fi tíra yìí àwọn fẹ́ fi wá owó ni tíra jẹ́ pé wọ́n ń kọ́ pẹ̀lú sára tákàdá irú tákàdá wo ni tákàdá tí ò dán kálámù wo ni wọ́n lò bóyá kálámù jẹ́ pé bá ti kíbọ̀ ọ̀tún báyìí kàtàbá báyìí bóyá wọ́n ti kọ́ ọ́nà méjì tó ti kọ́ ọ́nà tó ti kọ́ bá ọ̀tún kọ́ ìbọn wá wo tíra nígbà tó ń padà wá tẹ̀ ní olóńtẹ̀ lónìí wọ́n lè rí bọ́ọ̀lù bíi tẹ̀mùtẹ̀mù rẹ̀. ẹ wá imagine ìgbà tí kọ́ bóòlù lè ta bí bóòlù lè ta tó. ẹ wá wo lónìí torí tó ìmọ̀ ti láyé. àwọn ọmọ pé lè tó báyìí dépé ìmọ̀ àwọn kárí gbogbo ayé. bá a ti ń sọ yìí sí àtàwọn ní ti àfàtàwọn ẹgbẹ́ òṣùmọ̀ níbi irú sálẹ̀tì lónìí tíra ìwé ti gbé wọn. Ewu ojú ọtí wọn wà kò sí mẹ́pẹ́ náà láti kojú wọn ìwé ní láti náà yìí. ọ̀rọ̀ pé tíra wọn ò lè pa wọn ẹ̀yọ̀ kan kọjọ́ tó kọ ẹ̀yọ̀ kan tó tó kọjọ́ tó kọ lónìí dà ní ẹ̀tọ́ ní mọ̀ tọ́wọ́ fún ní mọ̀ kí ìmọ̀ wa lè bá sẹ́kù alimami malik rahimahullah ta'ala àwọn àbáfà máa ń dákọ tá máa ń dákọ àwọn tí wọ́n ní máa ń pọ̀ lásìkò tí wọn tó bí ní mọ̀ ní jẹ lọ wọ́n pọ̀ lásìkò tí wọn àbá ibi tí wọn sọ yìí tó nìkan láti kọ ni àwọn tí wọ́n láti kọ pẹ̀lú wọn yìí sábà tó kọ ọlọ́rọ̀ ni. torí àyè ẹ̀kọ́ dáa ni wọ́n ní àbáwá ìmọ̀ mọ́lẹ̀ ìrọ̀lẹ́ ògbà ẹni tó jẹ́ aláṣẹ ìgbà náà tó jẹ́ aláṣẹ mùsùlùmí náà náà pẹ́pẹ́ fún wa ti wí oní mùsùlùmí ayé gbọ́dọ̀ gbọ́ ó wá wo mọ́ àpọ̀ mọ́ mọ́lìkì ó wá ní ni nígbà wa ṣe níbi àwa kọ yóò pọ̀ àwa lọ kó kan nínú pé mo ò gbọ́rọ̀ lu hadith àpọ̀ nìkan mọ́ lò tó torí pé kí àwa kò sí ká lè bá àjọ kan náà sábà tí mo kura ní láti dídí láti lóyún sọ bẹ́ẹ̀ ó pe mọ́mọ́dé kí mọ́mọ́dé kì wọ́n ṣe bẹ́ẹ̀ àìmí àwọn sọ̀hábà sábì ànábì tó wò bá pàdé mọ̀dínà. sábà nílé ìkànnì ká máa lọ ká máa lò ọ̀pọ̀lọpọ̀ sábì ti lọ sílùú míì tọ́rọ̀ tí ó tọ́rọ̀ náà ti sọ òsì sí ní eléyìí olùgbàjọ náà ẹ wà níyàn gíga kọ́dárì kánsílọ̀ rárá pè wá lágbóló lè ní ìdílé àti ètò ọkọ̀ fún ẹ àwọn eléyìí ò rọ owó ìgbà táwọn yẹn wọ́n ń kọ́ mu àtọ̀ kálukú wọ́n ń kọ́ kálukú ń kọ́ kálukú ń ó ti wá pọ̀ láàrin ta ìgbà tó ń ké àgbàkà wọ tì mọ́mọ́ àwọn tí wọ́n jí ọmọ ta wọn àtàdélé àtàdélé à sọ gbólóhùn kan gbólóhùn gbogbo àtàwọn nǹkan méjì táwọn sàbíjì náà mẹ́fà tó kù náà àwọn táwọn bá ṣe ẹni ká ju lọ́kàn wa bẹ́ẹ̀ òun ní ògùn sẹ́kù fún wa tó fi jọ àlùkí àmà mọ́mọ́lì tó mọ̀ pé sẹ́ni wa ta pọ̀ ńgbò ni kò sí pírọ́blẹ́mù àmọ́ ẹ̀kú kẹ́kọ̀ọ́ pé mọ̀nkánà lè láàyè yẹ̀bùkọ̀ wà mọ̀nkánà lè wéèrè láàyè yẹ̀bùnà mọ́mọ́lì tí gbogbo ń tí èèyàn bá yóò sẹ́kù lọ ni. ẹ ọrụ ọ̀rọ̀ ẹ tí nàá àbá yìí kọ àmì ẹ̀bá dé nsáré jẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ àti àwa wọ́n ti ti ń nígbà tí èsì wọn tá àti ìfúró tẹkinọ́lọ́jì àwọn táwọn ń kò wọnú àwọn táwọn nígbà tí táyẹ̀ ti lónìí bá ti ń kọ́ tó pọ̀ kò wọnú ẹ wá ẹjẹ́ á lo ìmọ̀ wọn tó lọ́wọ́ wa ni o tá a bá lo ìmọ̀ wọn tó lọ́wọ́ wa òun là ń fa ní ó fi sẹ́kù tó ju àlùkìyàmà bẹ́ẹ̀ náà ni àwọn àbá àtòlé náà ẹ wo àwọn dáadáa tọ́lọ̀ ṣe fún wọn báwo bá tẹ̀ láǹfà ní orí ọ̀fíà àti mọ́ kọ̀ọ̀kan bí àwọn fàánà torí ayé kò sí àyè ẹ wo àwọn kíkẹ́ tí wọ́n náà lónìí bí ṣe ń káàkiri ayé ẹ wo ibi tá à ń gbé lónìí ẹ wo ibi tí àfáwá àlàlùbáàni ọ̀hún mọ̀ ọ́n lọ́wọ́ sáà bóyá wọ́n ti kọjá nàìjíríà yìí lónìí a ti mọ gbọ́rọ̀ àwọn àbá yìí látara kẹ́sẹ̀tì kọ́lá bí ẹ bá dé íńtánẹ́ẹ̀tì lónìí náà ọ̀fẹ́ gbọ́ kẹ́sẹ̀tì ti bá ní báyìí ọ̀nìgbọ́n bí ní bá bẹ́ẹ̀ èpè mí bẹ́ẹ̀. wọ́n bá ní ẹ̀wá dání o bí bí mọ̀ ò ní mọ̀ ò ní tán tí òbí ló kẹ́yà ló sà á. ẹ̀jẹ̀ kára ní ẹ̀dúrà èyí ìlànà àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì nínú kẹ́sẹ̀ ládàá rẹ̀ ó lọ bẹ́ẹ̀ òun ni kéèyàn gbẹ kéèyàn ra báyà bíi odò èyí tá a lè fi wé bíi omi ẹ̀rọ kéèyàn wá omi ẹgbẹ́ bí wọ́n máa sàn táwọn èèyàn ti máa rí inú bẹ́ẹ̀ tá a lè fi wé bíi táàbù lónìí mo fẹ́ sọmi ẹ̀rọ báwọn èèyàn àbí tá a fi mọ́ ò kọ́ wá pé kọ́ wá kọ́ ṣe bọ́ òsì àyè kí káwọn èèyàn ti máa sáàpù rẹ̀ kọ́ wá pé káàkiri. sáàpù rẹ̀ kọ́ ọ̀pin káàlù ti wá lédè èló wọn ń gbẹ èló lọ nà ẹlòmíì ní owó kó lè gbẹ gbẹgbẹ bá gbẹ ọ̀rẹ́dì ẹ̀ kò ní kò ní mi kankan rẹ̀ tó lọ àwọn àbá tí wọ́n súnmọ́ wọn báwọn ló ti lọ mọ́tò tó yẹ kò ní wọ́n sá wọn sáré báwọn ló ti lọ jíìpù báwọn ti lọ aeroplane kò náà lọ sáré wọn ò sàlàyé bí owó wọn ti táwọn kan tó yẹ lọ sọkúbà lẹ́mọ̀ Muhammad ọba ọba ọba torí ẹ̀. èmi ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun ni kí ẹgbẹ́ kànga òun ni kí ẹgbẹ́ kànga bí ẹ bá gbẹ́ kànga lónìí bọ́ bá kú lókùnbà tí kànga wọn bá bẹ́ gbogbo ẹ̀dá tí ń bá ń mú wọn kọ́ lọ́dá fún ọ tí ó lè gbá lè fi ó ti yọ sí ìkàwé àwọn tó bá gbẹ nìkan ló kù láti àwọn olùkú wọn ti dìbò wọn ti bàbá dà lọ. káwá wo ní ṣe ẹ̀tọ́ láǹfààní àti gbẹ́kànga síbi kan kọ́lá bí èsì pàṣẹrẹ kọ́lá bí èsì ìlú wọn tó láǹfààní àti gbẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ tí ò wá gbẹ tó ti wá kú lónìí táwa wẹ ní ilé iṣẹ́ tó ń láǹfààní àti gbẹ tó ti gbẹ tó lọ ti kú lónìí àwọn méjì tó ń dora wọn níbi rírí àlèkè a tí ó lè gbọ́dọ̀ bàbá àdúgbò dáadáa bá ti máa ń gbọ́ wa níbi àdẹ́sẹ́ pé kọ́rọ̀ lè pẹ́ mẹ́ta tí ò ní mí. kálukú wa àǹfààní ńláńlá nu lóore tí wọn lè ṣe kalẹ̀ tó bá fún un tó láwọn ọmọ tó fi kalẹ̀ ọmọ ọmọ tó fi kalẹ̀ báyọ̀ ọmọ tí wọn ní láti lè ọ náà ọmọ lọ bẹ́ẹ̀ torí pé àwọn ń rí àwọn àfà dáadáa tí wọ́n sọ ọlọ́ọ̀ba fún wa àwọn fún wọn àwọn onídìí ẹ̀ wọ́n ń tẹ káàkiri ẹ̀ máa rí káàkiri àdúgbò lónìí ẹ̀ máa rí bọ́ọ̀bù àti ẹ̀yọ́ ọ̀sán yóò wọ́n fi lábá kọ́ ilẹ̀ lábá ló ti wá ń wa wọ́n ń gbé bọ́ọ̀ fún wa láti ilẹ̀ lábá wá àwa ti ẹlòmínú wa ẹlòmínú wọn ò wa yàn gidi ni wọ́n bọ̀tà wọn máa rí nígbà yẹn lómi lè máa dá pé inú sálárì mi ò kàn fẹ́ fọ́tò ká fẹ́ gbọ́gbọ́ òkan tó kù láyé ó bá ti wá gba sálárì báyìí a ó ti ra lórí ten thousand kalẹ̀ five thousand kalẹ̀ tó bá pé ọdún kan ọdún márùn ọdún mẹ́fà ọdún mẹ́fà ọdún tó pé ní yóò àrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntalẹ̀ ti kalẹ̀ fálíjà wọn lọ ọlọ́wọ́ bá ti ti sàdé kó kú yàtá ṣe díẹ̀ ọlọ́ni yá فالقرار يا أيها الذين آمنوا اتقوا الله فلتنظر نفس ما قدمت لغد ẹni tẹ ní mọ ní ẹbẹrẹ Ọlọ́run bá wò àmọ́ kẹ́ni kọ̀ọ̀kan ní ẹwọ tẹ ìwádìí kọlá yẹn ẹlẹfẹ ẹni sábẹ ti dàpọ sọlọ bá wọn àyẹ̀wò sẹlẹ òun lẹ tó tó yí lọ́rọ̀ ní sàǹfààní máa wọn yàn bí kò tó ní ọsàn èyí tó ń ta o èyí tó ń tó ta yẹn ní ọ̀sán yìí òun tó tó bọ́ba bọ́ba bẹ́ẹ̀ máa mú lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ọ̀dí dáadáa àfi tọ́ bá ti sọ pé tí bá fi lè kú ẹ má fún eré ìmúkò mi òun nìkan ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀gbọ̀n lára nìlọ. ẹ wá wo títà yẹn ti lè àwọn kọ́kẹ́ yẹn kàn wo dẹ́mi rẹ̀ máa ń gùn sẹ́pẹ́lẹ́ yìí ò nílò owó kú ọ náà kàn bọ́ ọkàn wo dẹ́mi rẹ̀ máa ń dẹ́mi rẹ̀ máa ń gùn dáadáa kọ́ ọkàn gbé láti kó kọ́lá bọ́ fún ìgbẹ́gbẹ́ náà òun náà táwọn ọlọ́dún méjì àmọ́ kò kò nílò àbí kọ́ tún ti àgán kọ́ wá túlẹ̀ a àwọn èèyàn tó máa ká ẹgbẹ́ bá àwọn tó máa yọ gidi àwọn èèyàn o bọ́ ọba yọ gidi àwọn èèyàn bẹ́ẹ̀ láyé ọba kú àlàmúlẹ̀ ọmọ gbé èèyàn máa mú ọba láyé má eléyìí wọn ò débi ó pọ̀ kọkàn wá di ọ̀sán kọ́ọ̀tù ní èlò kan bìbí àìsàn tó kó kan bí wọn àti ẹ̀ka kàlẹ́ kàlẹ́ fáyé nìyẹn. ẹlẹ́ẹ̀karùn òun ni kéèyàn kọ́ mọ́sálásí kalẹ̀ èyí tá a sọ lẹ́ẹ̀kan kéèyàn kọ́ mọ́sálásí mọ́sálásí àwọn àlejò nìkan ló kọ́ kọ́dọ̀ obìnrin máa ní Fatima máa ní Fatima Fatima kọ́dà kò rí rí àwa yìí kò tẹ̀ mọ́ rí òun kò ní wọ́n á ní tó kọ́ yìí ó kàn fi kalẹ̀ ẹwà wá wo bá ti kí ojúmọ́ bẹ́ẹ̀ lẹ́sìn àgbàládá ń o òun náà wà àgbàládá òun náà ní ìtọ́n tó gbà ah, wọ́n sàn ń gbà lára tiwa ní àwọn ìgbàlára èèyàn bá a ti jòkó láti iná ẹ wo lẹ́la bá wá ọmọ Nàìjíríà bá a ti kí ni ó ní wọn ti fi náà. pé lájà ti ẹ gbà ìtọ́nù kó bá ti kú nìsín tí mo gbà á tí mo bí ti àwọn àwọn ẹgbẹ́ lágbà àti kọ́ra sí wa láti gbówó ẹwà dáadáa ní àmọ́ márùn-ún tó ti lẹ́nu kọ́ mẹ́nu

àdúgbàdì kan ṣe lọ́gbọ̀ ọ̀pẹ̀rún ọ̀ àti ilẹ̀kùn máa wọ́n lọ sí irú mọ́sájú náà ní bá kú láyé àdáwùjẹ́ àwọn ọmọ ṣe ọ̀ nílẹ̀ lọ́mọ gbà ọlọ́ọ̀ni ẹ̀rọ kọ ọmọ eléyìí ìlànà ìsọ̀rọ̀ bá ọ̀sán náà sọ̀rọ̀ ẹ̀ wa tó bá ti kú bẹ́lẹ̀ fi àmọ̀ sàlàyé méjì sí òfin wa wọ́n sọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ alẹ́ nàbí Muhammadin wà ní àyè الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم هذا أدعو الله عليكم ورحمة الله ولا جل الله وبعد محمد صلى الله عليه وسلم kókó ọ̀tá ń bá wọn ìdókòtò bàdá kọ̀kọ́ òun náà ni àwọn tẹ́lẹ̀ ajá tí ẹ bá fi kalẹ̀ láyé ìtawàrí ládàá rẹ̀ ó sì máa lọ títí tí ẹ bá kú ládàá rẹ̀ ó sì máa báyìí lọ rí àti ka mẹ́rin mọ́ rẹ̀ àjàkà márùn-ún ẹlẹ́ẹ̀ka àrùn ẹlẹ́ẹ̀kẹfà òun lẹnu tí ó ń tẹ alùpùpù hàn ó kàn tẹ́ lọ́fẹ̀ẹ́. kó wá pè káàkiri lóògùn ka àlùkùránì yẹn lóògùn ìgbà ka ládàá lọ́rọ̀ kó náà tún sáré rẹ̀ ẹ̀wù yorùbá twenty ten láti bí nineteen seventy two lẹ́wọ́n lẹ́wọ́n a. ìjẹ̀mọ́ wa táwọn olólùwọ́ tó lè tẹ̀ ẹ́ bìsí àti ìbánulẹ̀ àwọn àbá tí wọ́n ti tó àwọn kakú àwọn ẹ wo bá lọ bí wọ́n gbé buhari kan nǹkan nú àwọn ọba ọba mekufad òun ló ti nílé iṣẹ́ òun pé sáà máa tẹ̀ ẹ́ máa bọ́ àwọn ìbọn bẹ́ẹ̀ o ti gbé kalẹ̀ nù. ẹ wá wo buhari tó ti tẹ̀ lẹ́sìn àti ní tẹ̀mí láyé ẹ wo buhari tó ti tẹ̀ lọ gbáà ọmọ ọmọ ọmọ mẹ́rin ló wọn kà lọ ni ó bẹ̀ wọ́n ti jọ kankan wọn kà buhari rẹ̀ tó tó tó tó tó tẹ̀ ó bẹ̀ wọ́n ti jọ kà yé tó ọba kan lẹ́yìn ó kà mọ́ mi ẹ wá wo bẹ́ẹ̀ ń kà tó nípa ìkó ikú ló tẹ̀ ẹ́. nínú wọn tẹ fún wa. gbogbo ọ̀gá bá yìí ẹ̀ka ni wọn kò wá sí ẹ̀tẹ́ ẹ̀pẹ̀ fáwọn èèyàn. àwọn àtàwọn sílẹ̀ àmì náà nínú àti àwọn àǹfààní. àmì àwọn àpá àtàwọn ti kọ sílẹ̀ àti sáfàní kalẹ̀ fún wọn ẹni máa fi jáde. ẹ bá wọn tẹ̀ ẹ wá pín wọn fẹ́ fáwọn èèyàn kó wọn sàmọ́ ara wọn kan tí ẹ máa ń fowó sí nu tí ẹ bá ṣe láyé lẹ́sìn ládàá rẹ̀ tí bá yàrá ti àmà. ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam òní àwọn káraka wàdàdàn abẹ́rẹ́ tó abẹ́rẹ́ yẹn fi ọmọ ẹlẹ́ ìsẹ́tùlá tí wọ́n ń ṣàdúrà fún ọmọ dáadáa tí ó ń ṣe àdúrà fún bàbá rẹ̀. ìlú òun wòlé yìí owó ó kàn lè fi kọ́ tírénì ọmọ rẹ ni bí olóòtú lẹ́sìn. ọmọ tí ó ń fún ọ táwọn yìí kọ́ gbọ́ yín dáadáa o a ní kọ́ tírénì rẹ̀ tírénì kan fún yìí kò ní ìdíkọ́ mọ̀ wọ́n tó lówó tọ́lọ́pọ̀lọpọ̀ lónìí tó ló ń sábà fáwọn òbí rẹ̀ nígbà pé ó ti pè fún wọn ni nígbà pé ó fa ìnira fún wọn ni gbogbo àdúrà tá a bá ń ṣe kó kú tá a ti wá ń fi títì tẹ́ ẹ ti wọn afa wuli àti náà afa lọ́wọ́ ẹ máa ṣàdúrà tẹ́ ẹ kọ́ àwọn ìjọba máa ṣàdúrà irú àgbà wọn lè kó kù báyìí èmi náà lọ́sọ̀tún máa bá wọn èyí tí àwọn afa àjọ kan máa ṣàdúrà tó kù ní ìta kọ̀ọ̀kan òun ni bàbá rẹ̀ láàní òun ni bàbá rẹ̀ láàní ìwọ tó o bá sí àwọn èèyàn jọ kọ́dà sí èèyàn méjì bàbá mi kó jọ́ kẹta lónìí ẹ ṣàdúrà bàbá mi ní àlọ́ rẹ̀ lọ sàárè àwọn jẹ́ olùjọ́ kan ó kú lónìí olùjọ́ kan ìjọba ìbá ń ṣàdúrà ọ̀hún kó nà ọba rẹ ni ọdún kan lónìí forty days lónìí ọdún kẹwàá rè bí ẹ bá dẹrù ẹ wò wọn kò gbẹ àárẹ ń kó nira bá àwọn bàbá rẹ àbí ìyá rẹ lọta rẹ torí sáré mi sọ ni pé fọmọ ẹ gbọmọ ṣe àdúrà fún ọ nàlọ́ ní Muhammad gbogbo àtọ́ bá ti rántí kọ́ tó sára fún ààrẹ mọ́ bí a bá wọn òbí wọ́n ti kẹ́lò kan pọ̀ náà kọ̀ọ̀dì làwọn ọ̀sà máa ń sábà fún ààrẹ ṣàdúrà fún bàbá rẹ lórí ikú ṣàdúrà fún ìyá rẹ lórí ikú ìtumọ̀ sábà ló sọ ọ̀run kìí kó ní kọ́ wá sí àwọn àbá àjọ bẹ́ẹ̀ ni ká bá fi fún àwọn ìdílé tó fún ọ ní ìfọ́ni pé a ti rí àdí látọ̀dọ̀ àlẹ́ bàbá mi sọ̀rọ̀ wá wà ẹ̀rọ sẹ́lẹ̀ náà tí ó ju ìwé irú àtàn báyìí fún wa fún àwọn ẹ̀rọ sàrà kó e ló lọ bá níbi sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn sọ́nà ó láwọn òbí òun ti kú ǹjọ́ òun ní nǹkan kan tó lè ṣe tó lè máa bá wọn bẹ́ẹ̀ orí àlejò ilé ẹ̀yọ́ máa ní sàrà ó wá ní sàrà òun ó ti fún wa jẹ́ kànga bá wọn yẹn. ìwọ tí a bá ní ti kú kọ́ wọn dáadáa yọ kànga lọ́gbẹ́ mú àdúgbò wa ọ̀rọ̀ àwọn sọ̀hábà wọn ni kúnnà ní ọ̀dà àìsèkìmáhà ilẹ̀ àlìmọ̀yì wà sọ́nà àti sọ̀hán nínú ìyá. wọ́n lá gbọ́yé sáwọn gbọ́yé látọ̀dọ̀ àlẹ́bà mọ́mọ́ àwọn sọ́mà ló sọ bẹ́ẹ̀. lẹ́kọ̀ọ́ sáré ní kọ́ àwọn ni pé bọ́kù bá kú tán ìwà lọ pé sínú olókùú àbí ká máa dáná ní olókùú ó wà lára àwọn àṣẹ bẹ́ẹ̀ bá ti ewúrẹ́ tí ní àwọn ìwà báwọn kúrò ní lára rẹ̀ níta sọ wọn. ọmọ dáadáa sanabi ń wí òun lọmọ tí wọn ti àdúrà fún òye fún ara rẹ̀ láì bọ́ sí àfa àkàbí ẹ̀dá kan máa máa ń sàdúrà fún àkójọ mi kójọ èmi àwọn ń fà fáwọn òbí rẹ̀ sàárè ilé ìta àwọn méje ẹnì kọ̀ọ̀kan alágbìyànjú kò sílé olè ńláyé ọmọ ti di àlàyé àfilẹ̀ torí ètò lówó ọ̀sà bímọ àwọn ọmọ tí wọ́n bí wọ́n tẹ́ ní ọmọ nìkún lẹ́sìn ọba ní kọ́mọ lẹ́sìn kó gbọ́ sínú àlejò àgọ́ mọ́ o ẹ lómi nígbà abẹ́ ọmọ ẹ̀ lọ́ba àdúgbò náà mo lọ tún bọ́ ọlọ́dún bá dúró àti àwọn ẹ̀yọ́ gidi mo yọ gidi ọmọ tó yẹ kó ọba kú tí ó dáǹfààní fún ọgbà tó ọ̀rọ̀ ọ̀rọ̀ owó kàkàǹga ọ̀rọ̀ kọ́mọ́sáráfì ọ̀nìmọ̀ tó máa ń rìn yàn ọmọ gidi tó fẹ́ dáhùn ká fẹ́ tẹ́lẹ̀ rẹ̀ fún ọ tí ó di alùsùn náà tí ó di alùsùn náà òsì náà fẹ́ yọ wọn gidi ká kó lẹ́sìn náà ni kéèkó lówó lọ́wọ́ tó wà nísìnyí tá a gbẹ́sẹ̀ lọ́wọ́ gidi oníwọ̀n ní tó ní ló ti di jọ láwọn òṣèré kú lẹ́yìn ọdún kan ó wá pàwọn àbájọ ń pa títì rẹ ọmọ ibi lọ́dọ̀ tiwa wọn pa wọn bẹ́ẹ̀ ọmọ burúkú lọ́dọ̀ ọlọ́run èyí tó jọ́ máa ń bila lẹ́yìn sọ fún ọ nìyẹn ìdí òla tí ó máa ṣe àdúrà fáwọn òbí rẹ méjèèjì yóò máa ṣe àdúrà fún wa kò ní ọ̀sẹ̀ yẹn bọ́ bọ́ ṣàdúrà bọ́ ọ̀sẹ̀ ṣàdúrà fún ti kú pé bàbá mi tó ti kú máa ń forí jẹ bàbá mi tó ti kú torí pé ọjọ́ máa dáadáa òun ni ọlọ́run gbàdúrà rẹ̀ nínú àwọn àwọn tọ́lọ̀ tó máa ń gbàdúrà wọn àrùkọ́ yóò sọ rẹ̀ èyí ọmọ èèyàn dáadáa tó ọ̀nà tó yẹ fi lè jẹ́ èèyàn dáadáa òun ni kéèyàn fi dáadáa kí ló pé dáadáa kò sí nǹkan pé dáadáa máa wá papọ̀ sún nàbí nàbí sallallahu alaihi wasallam gbogbo nǹkan pé dáadáa láyé òun ni bí ẹ bá ṣe tó ṣe dé lànà ntọ́sí dáadáa náà nù ìdá mi yóò bá jọmọ dáadáa yóò ṣe dáadáa ntọ́sí dáadáa olùsúnà tó Muhammad sọ̀rọ̀ ẹja sí náà wọn wa tí wọ́n di hádùn súnà tí wọ́n di hádùn báwo bá ti lọ́gbẹ́ kànga wọ́n dáadáa tí wọ́n dáadáa kọ́ ọba abẹ́lẹ́ sàánú àwa náà káwa náà rí iṣẹ́ ṣe iṣẹ́ tá a bá ṣe wájú ìmọ̀ta lò ṣe fún wa ọmọ gidi tí máa ń ṣàdúrà kó kú bàbá rẹ̀ ìyá rẹ̀ bàbá kú náà wọ́n ṣàpèjì lẹ́nu kọ̀ọ̀kan wa Allahumma arina al-haqqa al-haqqa warzuqna ittiba'ahu wa arina al-batila batila warzuqna ijtinabah Allahumma ya muqallib al-qulub thabbit qulubana ila dinik Allahumma ya muqallib al-qulub فاتقوا قلوبنا الى طاعتك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم